I'm tired of this place. When are we going to live this slavery life? We can never, never and never be free. Uh, being free is not even there. Why are you talking like this? Did you like this kind of situation? Me, I'm fed up, oh, I'm fed up. Ṣé báyìí ṣì kéré? Ẹ wọjọ́ orí ni tèmi ni. Ẹ̀gbọ́n mi, ẹ ń sọ̀rọ̀ ọjọ́ orí. Ẹ ń rántà àwọn láti inú ìdílé kan tá a bá wa nínú ìgbèkùn àwọn tó yẹ ká gbógun ìdílé gàrí ẹ wo we should be thinking of how to get out of this mess. get out of this mess. yes. then what is the solution. solution ọ̀nà àbáyọ kan ṣoṣo tó wà èèyàn kan ṣoṣo tó lè bọ́ kúrò nínú ìgbèkùn alákòóso yìí ó gbọ́dọ̀ ní àyà bíi kìnìún ìkejì. E kò gbọdọ̀ jẹ́ oníyèméjì. ṣé ká sọ pé ẹ̀yin ò ní ìgboyà ni àbẹ́yìn ṣe iyèméjì láti bá tiẹ̀ ti wà nínú ògbè òkú yìí. Hmm, ọmọ mi ó ti lé ní ọgọ́rin ọdún tí mo ti wà ní ibi yìí mo ti sa gbogbo ipá mo sì ti gbìyànjú pàbó ló ń já sí. bàbá oh. ẹ sọ pé ẹni tó bá ti ní ìgboyà tí ó sì ṣe iyèméjì nìkan ló lè bọ́ nínú ìgbèkùn yìí. bẹ́ẹ̀ni. oh good ẹ wá gbọ́ o right now i am ready to be set free mi ò wá fẹ́ kàn nǹkan tó fẹ́ gbà mí but lẹ́yìn yìí kò ní dọ̀la o mo fẹ́ kú omi báyọ̀ i am going to be set free today tí ó dẹ̀ sí nǹkan tó lè dá mi but síbi tó ń lọ ta ló jẹun tájà ń dùn. wo ẹ jẹ́ sọ fún yín o a ti tòjébo lóòṣà lọ́wọ́ ó kú bá bá ńlá ẹni yóò bọ̀ abẹ́ ìṣàkóso mi lè wà lọ́wọ́lọ́wọ́ kò sẹ́nikẹ́ni tó lè bọ́ nínú yìí ṣé ìwọ ò mọ̀ yìí pé a ti kọ̀wé rẹ̀ yìí pé ǹjẹ́ a lè gba ìkógun lọ́wọ́ alábàárà bíi àti òǹdè lọ́wọ́ àwọn tí a tò ó fún. máa tẹ̀síwájú òǹdè sọ́tán ìwọ ti gbàgbé ni akọni ẹsẹ̀ tó tẹ̀lé wípé báyìí ni olúwa wí a lè gba ìkógun lọ́wọ́ àwọn alágbára bẹ́ẹ̀ sì la lè gba òǹdè lọ́wọ́ ẹni tí a tò fún. wo ìyá ọkàn mi o ariwo lásán nìyẹn o ṣùgbọ́n ohun tí mo mọ̀ ni pé abẹ́ ìṣàkóso mi lẹ́wà kò sẹ́nikẹ́ni nínú yín tó lè bọ́ lọ́wọ́ mi. wá gbọ́ o èmi ti bọ́ lónìí o nítorí àti fún mi ní orúkọ kan tó ju gbogbo orúkọ lọ wípé ní orúkọ jésù irú èyí ò ṣẹlẹ̀ yìí o ẹ̀yin ọmọ mi ilé fi dá mi lójú pé ìtúsílẹ̀ ti dé ọ̀nà rẹ̀ ẹgbàbí ẹgbàbí ẹgbàbí ẹgbàbí ẹgbàbí olùwà ó ṣe ọ́ ẹ wo ń ó kun ọ̀dà sọ́wọ́ bíi tóbìnrin irú wọn ni wọ́n ń ṣe gé káàkiri àmọ́ ẹ wo èyí tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ yẹn náà ẹ wo ẹ wo ọkùnrin tó ń dirun ìwọ náà sì fẹ́ wọlé ológo ìyá ẹ̀yin náà fẹ́ wọlé ológo ilé ọkọ ọmọ yín tí ẹ bàjẹ́ ńkọ́ ẹ mọ ohun tí ẹ fojú ọkùnrin yẹn rí màmá ẹ yẹ níjọba ọ̀run.